nítorí wọn kì í fọkàn kalẹ̀ nígbàlẹ̀ béèyàn bá fọkàn kalẹ̀ nígbàlẹ̀ wọn lọ sá bàbá rẹ̀ lọ́kọ́ nítorí ẹ̀yìn ò ní jẹ́ fọkàn kan bàbá ẹ̀yìn ọmọ ẹni kí ẹyin jẹjẹ iwájú olóògbòdò ìgbà eégún ẹ̀yìn olóògbòdò ìgbà eégún ọ̀tún olóògbòdò ìgbà eégún òsì olóògbòdò ìgbà eégún ẹ wò kè ẹ wò lẹ ẹ ò rí bí ẹ kẹgbẹrún eku símọlé bàbá tó yín lọ́mọ. ẹ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

ló fi jẹ́ pé àfọ̀njá ló lọ dúró sí ìkàngun ogun lọ́hùn nílùú ìlọrin lọ́hùn. ló fi jẹ́ pé gbogbo ẹni bá jàre ọ̀nà kákàfò tí wọ́n jẹ́ látẹ̀yìnwá ikú ogun ni máa pa kíkanjú ikú odò ní pòun ẹ̀ àmọ́ àrí ọ̀nà kaka òfò yìí ẹ ò ní kúkú gbóná. àmọ́ kíyèsí tí láǹfààní ti ń parí ọ̀nà kaka òfò sí ni wípé. ó lọ ìlànà ìyá rẹ̀ lé o. àtàkà bẹ́ẹ̀ ti jóyè ní ààrẹ òpìtàn náà joyè. ọba ràṣílẹ̀ kan ní. báyìí òpìtàn bá wá pàtẹ kan tó bá fẹ́ ní ọwọ́ kan ìjànúrú ẹ pera yín ṣàkíyèsí pé kò lọ bẹ́ẹ̀ ó rí ayé ti dayé show me your evidence. ṣàkíyèsí àdàpọ̀ ìdarí ìṣòro àwọn ọmọ kan wà ní bọ́ta nítorí ọmọ lèmi ó pè wọ́n wọ́n wá gbé àwọ̀jẹ jáde wọ́n mọ̀ ṣe pè. irú ẹ̀ náà ṣẹlẹ̀ níbi ọdún méjì sẹ́yìn táwọn kan náà ṣépè fún Dárà ẹran ti ibi tẹ́yìn náà ti ń babọ̀ lọ́jọ́ tí ẹ jagun june twelve tí ẹ jagun may twelve tí wọ́n kó yín ní yàrá pàjá. ẹni tí ó kú dòní dọ̀la èdùmọ̀rì mọ́jì abájá ṣé tí àrí òpìtàn tó bá ṣe bẹ́ẹ̀ tó bá sọdá kí ìtàn kí lẹ fẹ́ kọ kalẹ̀ wá láàrin o wá ní àárín ọ̀nà káká òfò ló parí òpìtàn. ó wà láwọn dìde rẹ̀ gbọ̀ngí sọlá òpònú akíndìdẹ̀ ẹ wà kó kiri kan bí ìwòjọ ẹ mọ láǹfààní ẹ mọ ṣépè fún yẹn. odidi mo ti bá a dé olóko ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ mo ti bá a ṣẹ̀ ọjọ́ tí ìgbín bá fẹnu kọṣẹ́ ọjọ́ náà lọ̀rọ̀ ẹkún bọ̀ ọ̀fọ̀ òṣìṣẹ́ ọjọ́ tí wọ́n bá pe ní èmi ọmọ ayọ̀délé láìda ọ̀rọ̀ ẹkún ò wọn ọ̀fọ̀ òṣìṣẹ́ wọn. gbogbo èèyàn kọ́lẹ́kàn máa ṣépè fún lórí agbágbé ẹ wọ́n pè yá kan bọ́sẹ̀ àwọn ọkùnrin kan náà ń ṣépè èpè kílẹ̀ ń ṣẹ́ ẹni ọlọ́run ṣọ̀gá mo kí ọ sábà wípé bẹ́ẹ̀ náà lè ṣe láyé ìgbà tí ọ̀rọ̀ da dára àtàrí ọ̀nà kaka òfò papọ̀. orí tó lólùfẹ́ méjì bá ń bára wọn jà ẹ láǹfààní bò ní ó ṣe parílẹ̀ ẹ sọ. ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá àwọn bàbá méjèèjì sọ rèé ìyá mi akóredé ayọ̀ bá mi mo kí yín táwọ̀ tájùdí iná pẹ́yẹmí bàbá mi Victor mo kí yín mo kí akóredé ayọ̀ bá mi. orí ìjà ìjà ìjà wọ́n nínú bíbí wọn ò mìíràn ẹ̀dọ̀ fún wọn ọ̀bẹ ọlọ́wẹ̀ adífáfórí adẹ́tọ̀ àbíwá pẹ̀lẹ́ gbogbo ẹni bá ti joyè nínú ìlú dandan ni bó ṣe sùúrù kúlé mo kí yọ ọmọládé ọládélé mo kí ẹ̀yìn náà. mo kí gbogbo ní pátápátá ẹ̀fọ́ àti ṣe ẹni tí mo rántí dárúkọ. ọ̀rí bẹ́ẹ̀yàn bá ti joyè láàrin ìlú Abíọ́dún Olúwa jọba yóò ṣe jẹ́jẹ́ nítorí àkìtàn ni. gbogbo ohun tẹ́jà múlẹ̀ padà. ọ̀rí àkìtàn lónítọ̀hún ọ̀rí dandan ni ká yóò sọ̀rọ̀ rẹ̀. ìgbọ̀nwọ́ a yóò sọ yìí tó jẹ́ kejì wọ́n fi ní olórí ìgbọ̀nwọ́ náà ní bọ̀rí wọn béèyàn bá ti jẹ́ olórí yóò ṣe sùúrù. èèyàn láǹfààní yóò ṣe kí ni ààrẹ òpìtàn kí ló dé tó parú ìtàn báyìí mọ́ wa. orí ẹ́fídẹ́ǹsì kan lòun rí tẹ́ ẹ bá lẹ fẹ́ jáwọ́ ara àwọn rẹ̀ wúlò fàṣọ yẹ gẹ́rẹ́gẹ́dẹ́ mọ́ yín lára bí ọwọ́ aṣọ ni orí kò sẹ́ni tí ò ní àbí ṣùgbọ́n kò sẹ́ni tí ò níbi tó kù sí aláàjì fàtáyà nílára mo kí yín ibi tá a kù sí la yóò sọ ibi tá a kù sí la yóò láǹfààní ni wọ́n ti béèrè wò a ní ọ̀nà kákàfò gbogbo àwọn ọmọ tí ń jáde tí wọ́n ṣépè fún aláàjì lájì àbáàsì yìí ṣépè nìkan bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ fi wèrè wo wèrè wèrè ó di púpọ̀ pẹ̀lẹ́ la fi ń pàmúrúkúrú pẹ̀lẹ́ olópò tó sì súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́nú ẹ̀ pépèje béèyàn bá ti jọba láàrin ìlú tó joyè tó nítumọ̀ bóyá ẹ̀ mọ̀ àbí ká sì sọ fún yín oyè tẹ́ ẹ jẹ náà ní kẹ́ ẹ dáàbò bo gbogbo aráàlú tí jọmọ Yorùbá pátápátá ifá mo kí yín o ifá mo kí yín o ọmọ wọn lóde Òṣogbo nílé ọba tí tẹ́wọ́gbẹ́ja nílé oníyùn lábẹ̀bẹ̀ nílé ẹlẹ́yẹlé àáró olóògbé ẹ̀gà ẹ̀gà tuntun ní yàrá ẹ̀gà ifá yìí àwọn ni wọ́n láǹfààní lẹ́yìn ìgbà tá a ṣe patí tán ní ìlú ìbàdàn àwọn ni wọ́n tún lọ kó wa jọ síbì kan tí wọ́n ń pẹja fún wa pé ẹ̀mí sàwùsọ̀mà ni ẹ máa jẹja ẹ máa jẹja ẹyin ẹjẹ ẹgbẹ̀rún mẹ́fà mẹ́fà wọ́n kọ́kọ́ pa mẹ́rin owó òní lọ́wọ́ yóò máa kẹ́rìn ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ orí kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ béèyàn bá ti joyè láàrin ìlú oyè tẹ́ ẹ jẹ ó kúrò ọ̀nà kaka òfò ọ̀yọ́ nítorí gbogbo ẹni bá ń pè láàrin ọ̀nà kaka òfò ọ̀yọ́ kò mọ̀ tàn ẹni tí ń fà ní ọ̀nà kaka òfò jẹ òun náà ni aláàfin ọ̀yọ́ mo kí bàbá mi ẹlẹ́yẹlé láti ìlú èkó ọmọ ẹ̀gbọ́n ọmọ níṣàbí ọmọ agbòǹgbò àkàlà ọmọ àfipàpọ̀ ayẹ́ràn gbolẹ̀ ọba márùn àgùrá ọ̀ṣìnlẹ̀ oníbàárà ọba ni gbàgùrá ọba ni olówù aláké ẹ̀gbá ọmọ ọmọ agbègbè àkàlà mo kí o ẹ̀wẹ̀só mo kí mo yìn yìnyín ọ̀rí lábẹ́ pàtàkì àtòdógbò ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bá ti láàrin ọ̀rọ̀ ló dé lórí dòwe kò sí ọba tó tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ bí òun ṣaláàfin Ọ̀yọ́ tá a bá wo gbogbo ẹni tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Ọ̀yọ́ ni ẹ ti wá joyè yìí oyè yìí ti kú òlóyè OPC ẹ̀yin lọ̀gá àwọn gbogbo jagunjagun bẹ́ẹ̀ bá ti wá jẹ́ olórí àwọn jagunjagun dandan ni kẹ́ ẹ ṣe sùúrù ìyá mi ẹlẹ́à mo kí yín o alan wasa alan bẹ̀kún maraba jẹ́lbà bá a sọ́rí ni jẹ́lbà bá a sọ́rí ni orí tá a wé jẹ́lì bàbá sí orí náà ó tún dẹrù kẹrù mọ́ jẹ́lì bàbá a sọ́rí ni orí jẹ̀lì bábà aṣọ tí wọ́n ń dàborí táwọn ilé òun ni mò ń láǹfààní mo sọ àwọn sùmùrà ni wọ́n mọ́ kọ́ bẹ̀ pé orí tá a bá orí náà ò tú rẹrù kẹrù mọ́ ni wọ́n fi ní jẹ̀lẹ̀bábà aṣọ rí ni. pàtàkì àtọdọ́dún ọ̀rọ̀ oyè tẹ́ ẹ jẹ́ ẹ joyè lórí gbogbo tí jọmọ Yorùbá you have to protect the life and properties of we Yorùbás òkúta ọ̀rọ̀ worldwide ẹ ṣe mo kí yín mo rọwọ́ yín bẹ̀ mo kí rọra tóbi marcus oyè tẹ́ ẹ wá yìí ṣé tẹ́ ẹ bá ní àgbélépọ̀ tá ẹ mọ̀ sàṣì gbogbo ẹni bá bú yín ni oyè ńlá lẹ jẹ gbogbo ọmọ Yorùbá tó bá fẹ́ bá yín jà wọ́n kọ́ lẹ́ẹ̀bà ìran mi lẹ́ẹ̀bà jà nítorí kógun má bàa ṣe wọlé Yorùbá ni wọ́n fi ń ya àrí ọ̀nà káká òfò bọ́rọ̀ kan bá wá ṣe bí ọ̀rọ̀ láàrin gbogbo àwọn tẹ́ ẹ joyè lé lórí sùúrù ló gbà ọlánìkan adéwálé mo kì í kèé ṣe pé àwọn ọmọ kan wàá kó bóta nítorí ọmọ ni wọ́n gbogbo ẹni tí ọba ti dá làákàyè ara rẹ̀ yìí àgbàlagbà òkan gbọ́n àgbàlagbà òkan làákàyè gbogbo ẹni tí ọba ti dá làákàyè ara rẹ̀ yìí ó ti di ọmọdé nítorí ọmọdé tó ní làákàyè àtàgbà tí ò ní làákàyè ẹgbẹ́ ọgbàgbà ni wọ́n èyí ni ọ̀wà jẹ́ ká sọ fún wọn wípé ẹ má dánwò láṣàwò mọ́ ẹ má láǹfààní kẹ́ ẹ dánwò láṣàwò mọ́ ṣé tẹ́mi bá ṣàrí ọ̀nà kàkà òfò ní ìsìn àwọn kan wọ́n ta sí ilé èṣù wọ́n láǹfààní wọ́n mọ láǹfààní àti súre orí wọn burú nù ẹ má dánwò láṣàwò mọ́ oyè ní ààrẹ ọ̀nà kakanfò bí odidi ọba lórí ayé sì ti kó láyé ìgbà táàrẹ ọ̀nà kakanfò lọ́jọ́ kò lẹ́yìn odi gbogbo èyí tí Sunday Igboho ṣe iṣẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni ẹ̀yin ló yẹ kẹ́ ẹ polóyè Sunday Igboho pé bọ́ọ̀ ni ká ṣe jọ ṣe èyí tí wọ́n ń ṣe yìí kò nítumọ̀ báyìí ọ̀nà kakanfò bọ́ bá wá kàtàn títàn yẹn bá tàbùkù yín àdókù díẹ̀ káàtó ayé ti da ayé wípé jájọ làyéra wa ààrẹ ọ̀nà kàkà òfò ní sọ̀rọ̀ ààrẹ òpìtàn ò bá má pàtàn yìí bẹ́ẹ̀ ìtàn yóò pọ́n mi lé ẹ̀ sì jọjọ́ bí mo ṣe rí màá yẹn ààrẹ òpìtàn yẹn is a cool-headed man kìí ṣe pé ẹ wà bọ́ síta effort ẹ̀ kò gbowó oṣù lọ́dọ̀ ẹnìkankan òun náà ṣe tiẹ̀ láti fi promote yorùbá ni bẹ́ẹ̀ ṣe ń promote culture àti integrity yorùbá bẹ́ẹ̀ náà ni ààrẹ òpìtàn promote culture àti integrity yorùbá lọ́nà tiẹ̀. bẹ́ẹ̀ni ṣe ń ṣe tèmi yìí kí n wá rọ́pò orúkọ kó ní mr wisdom come here kó wá fọkàn rí pọ̀ mí rí mi ṣe wọ̀n yí pé bí mo bá dákẹ́ fún lálàkọ́kọ́ yìí ní dákẹ́ lẹ́lẹ́kejì ìjọ mọ̀ pé you are a doubt ìjọ mọ̀ pé òpònú ni ọ́ ẹ ti wá dé e, ẹ ti dé ipò kan tẹ́ ẹ gbọ́dọ̀ máa bínú bí OPC mọ́ Odua People Congress is one sided of Yorùbá group tí wọ́n kóra wọn jọ wọ́n wá kóra wọn jọ rèé ẹni fashion fashion tẹ wá nìyí aláwọn àgbékọ̀yà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ kó àmọ̀tẹ́kùn àgbékọ̀yà security summit wo lẹ̀ ń láǹfààní lẹ̀ ń ṣe lábẹ́ wípé ẹgbẹ́ àyè ọ̀nà kakaòfò gbogbo ìtí Sunday Igboho ṣe yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ wà ní ìjánu rẹ̀. nítorí mo rí kíní òun táwọn yẹn mú gbálẹ̀ kan dání bí ọwọ́ tí wọ́n fi ń jábẹ̀ báyìí ẹ ti wá sọ ohun tí wọ́n ń pè ní oògùn gangan ẹ ti sọ di eré ipá kí ni wọ́n pè ní oògùn ọmọ wípé tógúntógún tòògùn tòògùn òkè tóògùn tí ń dólógún àwọn ni wọ́n lógún wọn lóògùn wọn sì tún dógún ogún kórí ogún ògùn kórí ògùn ohun tóògùn tí ò lópin ni wọ́n pè ní oògùn ẹni tó bá lóògùn kèé bọ́ síta gbangba pé mi fẹ́ pa ọ́ lẹ́ẹ̀fì mọ̀ pé erémọdé làwọn yẹn ń ṣe ìhalẹ̀ ìjayà lásán orí àjẹ́ tí ó pọmọ jẹ òun gan ni ó mọ kì í wípé mọ́ bínú gbalẹ̀ mi mọ́ bínú ó ti mọ̀ wípé ẹ̀ ń yẹ̀yẹ́ ara yín ni bẹ́ẹ̀ bá fẹ́ gbìgbàdì ọ̀nà káká òfò ẹ pé àrí òpìtàn eléyìí rí báyìí eléyìí rí báyìí ẹ jọ sọ ni evidence láyé ayé ti kú òní ká máa ṣe bí wúlígàs ẹ wá lẹ̀ ń gbéyàn kan ṣépè ayé ti kú òní ẹlẹ́yà mi ò ní nọ́mbà yín lọ́wọ́ bóyá kẹ́ ẹ fún mi lórí mẹ́sẹ́njà ayé ti kú òní orí àkìtàn làárẹ̀ ẹni bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè àbí ẹjẹ́rú oyè tẹ́ ẹ jẹ́ dandan ni ká yóò bu yín o dandan ni ká yóò sọ̀rọ̀ ikú kọ́ lè rí ẹ̀ṣẹ̀ ayé tá a wá wà yìí kò sóhun tí ń jàre òpin tàn ní democracy tá a wà yìí táàrí òpin tàn bá tí ààrẹ ọ̀nà kakanfò bá ṣe ohun tí ò dáa they can took him to the court of law. If Aare Opitan can sue you and sue those that swear for him on your behalf, that is called threatening of life. And Aare Opitan never threatened your life. Already the dèdèrè tá ẹ̀ ń ṣe yẹn, Opitan lè sue you for threatening of life nítorí ẹ ṣe wípé ẹ látòní lọ o ò ní nísinmi o látòní lọ o tí a bá wá sọ wípé nínú justice of Nigeria kò sí tí ń jẹ́ oògùn bẹ́ẹ̀ ẹ ti threaten ẹ pẹ̀lú ohun ẹnu wípé látòní lọ ayé ẹ ti bàjẹ́ o so utilize your brain and make use of your senses gbogbo ẹni bá ti lóògùn tí ò ní làákàyè òtún bá tẹ́lẹ̀ òògùn tó ní aspect. ó wá ní tí àárín òpìtàn àárín òpìtàn làákàyè ò ní dàrú ọmọ àlè ní rínú tí kì í bí ọmọ àlè èèyàn ni wọ́n sì bẹ̀ tí ò ní gbà ẹ dákun ẹjẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ bí èèyàn mẹ́wàá bá ti wà níbìkan béèyàn méje bá ti wà lẹ́yìn èèyàn orí mẹ́ta yòókù ẹ mọ̀ wulẹ̀ wá kiri ẹ má wò pé gbogbo ayé ni ó gbà tí yín gbogbo ohun tí ọba ti ní critics ajẹpọ̀n téèyàn ń ṣe kò nítumọ̀ tá a bá fi ń pàtàn tí ò sẹ́ni tí sọ pé kò rí bẹ́ẹ̀ tí ò sẹ́ni tó bu yín á jẹ́ pé ohun tẹ́ ẹ̀ ṣe ò nítumọ̀ lójú aráyé iṣẹ́ yín nítumọ̀ ó ń délé ó ń dẹ̀sẹ̀ kùkú lójú ọmọ ká wọn lára ó wádìí ẹ mọ́ wariwo ọjà ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa pẹ̀lú ṣẹ̀ wádìí tẹ̀ ń tẹ̀ mọ́ wa lára lójoojúmọ́ ni ẹ tẹra mọ́ nítorí àfihàn wọn lọ́rọ̀ ni wọ́n gbéra wọn ọ̀gùn radìradì wọ́n aṣíwèrè wọ́n pẹ́gbẹ̀fà tá a bá wò ó Èdùmàrè má kàyí kò lẹ̀ ní nítorí tá a bá wo ẹni tí ń kọ́ wa ní ìtàn lónìí ẹ wà nínú ẹni tí a lè pè ní mẹsáyà àbí ká pè ní historian nítorí ọmọdé wòye akéré nímọ̀ àsìkéré lọ́gbọ́n ebi ọgbọ́n pa wá a ò lọ́gbọ́n mọ̀jẹ̀sí wòye akéré lóye àròyè kankan lẹ́nu wọn bá jẹ́ fi kọ́ wa làwọn bàbá wa àmì tí ń bẹ nínú òkèèrè fi mọ̀ ìtàn arí òpìtàn ẹ mọ̀ wá wariwo ọjà iṣẹ́ tẹ́ ẹ ti ń bá bọ̀ látọjọ́ tó ti pẹ́ ní kẹ́ ẹ tẹ̀ra mọ́ mo sì dúpẹ́ wípé ẹ kéwú. adisini obolo watom minal iman obolo watom minal iman nífẹ̀ẹ́ ìlú rẹ̀ kó nífẹ̀ẹ́ èdè rẹ̀ kó nífẹ̀ẹ́ àṣà rẹ̀ ara pé onígbàgbọ́ ni onígbàgbọ́ ni sí mọ́tàlá bí ẹṣin ní ọba bá kọjá wájú ọba ẹjá rò pé ọba ló kọjá ẹjá wo ibi tó yẹ ti wá wípé alẹ̀ bí ọ̀yọ́ ni. ibi tó yẹ ti wá tó ti wá jọ̀yọ́ yìí integrity ọ̀yọ́ yìí náà ni ká gbé fún oyè ẹ mọ̀ wo ààrẹ gẹ́gẹ́ bíi pásánà wípé ada oyè yẹn ni kẹ́ ẹ wò. nítorí tẹ́ ẹ bá fi tàbùkù ààyè yẹn gbogbo ayé ó padà jẹ́ kí òye yìí ó wọlé tuurutu ẹ gbádùn tẹ́ ẹ bá fi sọ ààyè yẹn kalẹ̀ tẹ́ ẹ gbé adé adé ààrẹ ààrẹ ọ̀nà kakaǹfò kúrò lórí ẹ̀ ayé ó sọ òye yẹn di pẹ̀fú ẹ̀lẹ̀. ẹ má bínú tán ẹ jẹ́ kó rodò lọ́pọ̀ mi ó rí àìmọ́ṣẹ́kọ̀ ọmọ orogùn níjó torí bomi gbóná àbí ká pè ní ìfẹ́ àfẹ́jù nítorí ààrẹ lè mọ́ra wọn náà ṣẹ́ kí wọ́n wò káwọn ààrẹ ẹjẹ́ bá fi fọwọ́ èèyàn sọ̀yà níwọ̀nba làákàyè mi wípé ẹnì yìí mọ̀kàn níwọ̀nba àbí táwa náà kéré mọ̀ yìí ó lójú ìtàn tó lè dàrú mọ́ mi lọ́wọ́ arí òpìtàn mo fòkè Ìbàdàn bẹ̀yìn ọmọ Ìbàdàn nílé bọ́ọ̀lù yọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mẹ́rẹ́ bíi ìlú ìbíkúnlé ni yín alágbàlá jáyàjáyà ìlú àjàyè ògidì olú oníkànga àjípọn àjàyè ògidì olú ni yín ọmọ agbórí ẹfọ sáfìlàfìlà ẹ̀yin lẹjọ yé wa pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti tẹ̀lú ìbàdàn lò ó ayé òpìtàn ẹ̀yin lẹjọ yé wa pé ìbàdàn àkọ́kọ́ la mọ̀ sẹ́bọ̀ ọ̀nà kó tó ní kódìbùgbé àwọn jagunjagun ṣàngó ló fìbínú jẹ kó olùbàdàn àkọ́kọ́ rùn ṣe bí ìbàdàn kejì la wà yìí ìbàdàn béèrè kí o tó wọ̀ ọ́ ọmọ agbọ́ sásámọ́sá ọmọ agbọ́ yàyàmọ́yà alájì abas ẹ̀yin lọmọ olóògbìmọ̀lé sọmọlọyọ kéènì ọmọ aríkéèyàn gbọngàn òjò ní baba yúrómi wẹ̀lé arólù arólù owó ní olóògbìn ní ara ògbódò sọgbọlọyọ ké ọmọ kẹyìn ọjọ tó ya kí wọn má ṣe gbé yín fún ọya ọmọ àgùntẹyìn ọjọ tó ṣà kí wọn má ṣe gbé yín fún òṣà láwẹ ike bàbá yín fẹ́ di ké àmúṣẹyẹ ni ọmọ ẹni kí ẹyin jẹjẹ eégún ló di mẹ́fà ló gbé ilé kí ló ṣe tóbìnrin ọ̀sáwó ayé òpìtàn ẹ̀yin ni ọmọ pàkà di mẹ́fà nígbàlè kí ni ṣe tóbìnrin ọ̀sáwó ẹ̀kú ọ̀sẹ̀ mẹ́fà ìran bàbá yóò lò ó gbó ẹ̀wà ṣẹ́gun bó ti ká bàbá yín lára bí agere ẹ̀yìn kùn yóò gbé nìgbàlẹ̀ ẹ̀yìn ni kò tí gbóròsẹ̀ kò tí gbàlẹ̀sẹ̀ egun tó bá ti gbóròsẹ̀ asọ̀rì ajá kankan náà asọ̀rì àwù pọnpọn ni èyí tó bá wá ti gbàlẹ̀sẹ̀ ìdòwú ọ̀làlẹ́kan ṣe ajá kìkì aṣọ ẹ̀tọ́ gbé ara ògbódò àṣìṣì mo kẹ́yìn náà. nítorí wọn kì í fọkàn kalẹ̀ nígbàlẹ̀ béèyàn bá fọkàn kalẹ̀ nígbàlẹ̀ wọn lọ sá bàbá rẹ̀ lọ́kọ́ nítorí ẹ̀yìn ò ní jẹ́ fọkàn kan bàbá ẹ̀yìn ọmọ ẹni kí ẹyin jẹjẹ iwájú egwu ìgbà eégún ẹ̀yìn egwu ìgbà eégún ọ̀tún olóògbòdò ìgbà ìgbà ẹ ẹ ẹ ò ọmọ ẹ má ẹ àwọn mo fi ìṣẹ̀dá yorùbá mo fi bẹ̀ yín ẹ má dorí ìtàn kodò nítorí tinubu bá bìyàn èèyàn padà sọ ohun tí òye ó sọ ayé ọ̀wá rí i pé á àṣelágbájá mọ̀ tàn báyìí àìmọye ọ̀rọ̀ níbẹ̀ nínú ìtàn tẹ́yìn ò ní fẹ́ sọ tó tàbùkù tàn àwọn ọ̀rọ̀ kan wà nínú ìtàn tó yẹ pé tá a bá sọ ó tàbùkù ìtàn a wà wò pé a ojọ yé wa pé ọ̀rọ̀ yìí báyìí lórí a wà ní ẹ̀mọ́jà sọ nítorí àṣírí láyé ó wá ní bàbá mi ààrẹ èdùmọ̀rẹ́ mọ́jẹ̀ ń sàárẹ̀ ọ̀nà kákàǹfò ààrẹ ẹ̀yin náà má bínú nítorí garawa tẹ́ ẹ̀yin yóò ní bínú epo. orí arí ọ̀nà kaka òfò orí òní bínú ewé atari òní bínú ògùn èrò òní bínú abẹ́rò nífẹ̀ àfa kan òní bínú kùránì ìran wòlíì kan òní jẹ́ bínú bíbélì ẹ má bínú ẹ àwọn olùgbẹ́bẹ̀ ẹ kọ́rọ̀ yìí lọ́pọ́n mi nítorí èdè bẹ́ bá fà lọ ọ̀rọ̀ yóò mọ láǹfààní yóò mọ escalate àìmọye ọ̀rọ̀ tírú wa kékèké yìí náà mọ̀ táwọn wípé ẹ má jà sọ ọ́ ni wọ́n fi ní ọbẹ̀ kì í mì kó àgbà ọ̀wá ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ òpin tàn ẹ jẹ́ á ṣe sùúrù nílẹ̀ tòní tó mọ̀ yìí mo kí brother Abdullahi Àkànbí atọ́balẹ́yẹ nílẹ̀ tòní tó mọ̀ yìí àti ní Ààrẹ Ọ̀nà Kakanfò mi ẹ̀yà wa dèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ́ ọ̀wá ní gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn ààrẹ kìí ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá rí níta tó láǹfààní tó sọ̀rọ̀ kan tẹ wá wò pé kò fẹ́ wà rẹ lẹ́sàárẹ́ mọ kó nǹkan bọ́ta lẹ́mọ ṣépè ń di oògùn fún un. ẹ gbọ́ ẹ má sori burúkú níbi ọ̀rọ̀ lọ́rọ̀. kò ń ṣàkọ́kọ́ rèé kì í ṣèkejì rèé tí kinní bá ti ṣẹlẹ̀ ẹ mọ̀ lọ jókòó síbi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ mọ lọ́jọ́ kò sí ní cranshaft tẹ ẹ kó níbì kan tẹ ẹ pè lóògùn tẹ ẹ tamọ̀ ìwò sí sẹ́yìn ní ẹ mọ àwọn tí wọ́n ń pè ní àpè òòṣà sẹ́yìn mọ bí wọ́n ṣe ń pè òòṣà òòṣà tẹ́ ń pè láàárọ̀ tó gbọ́dọ̀ jẹ́ kùjẹ́kùjẹ́ ò ní ṣe tiẹ̀ kó má jẹ́ òkúta wo ni wọ́n fi ṣèṣù ọ̀pọ̀lọpọ̀ yín OPC ló sọ yín ní babaláwo bọ́gà báwọn báyọ̀ kan jà ẹ̀yin lẹ́sọ̀ fọ́gà pé ọ̀gá ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ wò ẹ̀yin lẹ́nàfààní láti parí ọ̀rọ̀ nídà kọ́ńkọ́ àìmọye ọ̀rọ̀ ni mo máa ń parí ìdà kọ́ńkọ́ bí mo ṣe kéré mọ̀ yìí. ta ló ń pè é àìmọye ọ̀rọ̀ ni mo máa ń parí nídà kọ́ńkọ́ tẹ́nìkan ò ní gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sáré ẹ pè é ẹ bá sọ̀rọ̀ nítùbí ìnùbí nítorí ẹni tó bá ti ga làbùkù mọ́ wá ká orí ọgbọ́n tá a fi ń kọ́lé kò tó yìí tá a fi gbénú ẹ̀ ẹni tó sì lórúkọ lọ́dún jáwálẹ̀ lójijì ẹnikẹ́ni tó lórúkọ bá fi já wálẹ̀ ẹ̀rù rí mú mọ́ o protect the life of ààrẹ ẹ protect the life of ààrẹ kẹ láǹfààní ẹnu ọgbọ́n àti ìmọ̀ ọgbọ́n la fi ń ṣe ilé ayé ìmọ̀ la fi ń tòlú ọgbọ́n la fi ṣe ilé ayé ìmọ̀ la fi tòlú ọgbọ́n àti ìmọ̀ làwa fi tò ó mi ò gbìyà àárẹ̀ òpin tán ó àmọ́ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ kìí ṣe pé kẹ́ ẹ wá sáré lọ mú ìgbálẹ̀ kan sẹ́yìn mú olúgbòhùn tí ń jẹ́ ṣé olúgbòhùn tí ń jẹ́ náà lẹ́ẹ̀mọ́ gbé kámẹ́rà káàkiri ẹni tó fẹ́ sa olúgbòhùn tí ó fi ba tèèyàn jẹ́ kò ní jẹ́ kẹ́nìkan ó mọ̀ ẹ ń tanra yín stop deceiving yourself. ọ̀dọ̀fin mo pàdé ọkùnrin kan lọ́dún kan ọ̀dọ̀fin ìyẹn ní sọ̀dọ̀fin bí tó jẹ́ ó ní ṣínà o lẹ́ni tó ṣe ọ̀kìn kẹ́ni ẹ̀rí lẹ́sẹ̀ ẹni yóò kan lẹ́sẹ̀ kí n kó o tó délé. mo ní kí ló dé. ó ti wá ṣàwọn nǹkan tó dán mọ́bẹ̀ tí è ṣe méjì tí è ṣe mẹ́ta títí dòní èmi mo máa ń sá fún wáyé à ó ṣe mí lóore èmi náà fẹ́ sẹ̀ sóore ọ ẹ̀sán oore tẹ̀lé fẹ́ san mí ìyẹ̀sán tó lágbára ni táwa ni ó fẹ́ ṣẹ̀mí tí ní ó yẹ ṣe nǹkan báyìí fún. ẹja tẹ̀ jẹ́jẹ́ gbogbo ẹni bá bàrẹ̀ ọ̀nà káká òfòjà àbí tí wọ́n jọ ní gbólóhùn kì í ṣe pé ẹ wàá sáré mọ lọ sórí social media ẹ mọ lọ ṣépè ẹ mọ pé wọ́n ṣe fún dára wọ́n ṣe fún olóyè Sunday Igboho náà wọ́n ṣe fún eh, ààrẹ òpìtàn ẹ stop ẹ ẹ stop ọmọ ẹ̀yin ààrẹ òpìtàn ààrẹ ọ̀nà káká òfòjà ẹ stop àwọn èèyàn ti yín láláṣẹ yìí ẹ mọ̀ wá jẹ́ kí aṣọ yìí ti ń bẹ lọ́wọ́ ààrẹ kó fàyà. orí táyé bá ti sọ fún ọ pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀ tiẹ̀ rí àṣejù rẹ̀ pọ̀ yóò padà kẹ́yìn rẹ̀ ẹ má jẹ́ ká yóò sọ pé àṣejù ààrẹ pọ̀ ẹ lọ stop ẹ ẹ lọ stop ẹ akànnì kò ní pọ̀ ṣókí pa ìlọbẹ oge àárẹ̀ òpin tàn ẹ jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ofo. má binu torí Elédùmarè garawo ìbínú epo orí òbínú ewé mo fi àwọn Aláàfin Ọ̀yọ́ mo fi bẹ̀ yín mo fi igun ojú ọ̀rọ̀ pọ̀tọ́ níyàn Ajíbóyèdé ọba tẹ̀lá bípa mo fà àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin yìí mo fi bẹ̀ yín mo fi Àfọ̀njá mo fi NKO àwọn tó ti jàre Ọ̀nà Kakanfò mo fi bẹ̀ ẹ jẹ́ kí gbogbo ìhòòrò odò kó lọ pọ̀ mi. àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ àrùn ìlànà ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi àrùn ìlànà kọ̀ọ̀kọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò ànílọ àyùmọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀lẹ̀ àkànbí lèmi jẹ́ Mr Wisdom ní gbogbo lẹ̀kílẹ̀ ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò ó dàbọ̀ ó dàbọ̀. mo lérò pé ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí